والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ولا يجوز سلف يجر منفعة أخرج سراج ó sì ń ṣàlàyé fún wa nípa ohun tó jẹ mọ́ owó tó jẹ mọ́ káràkátà wọ́n ní kọtọ ká yáyàn ní owó àbí ká yáyàn ní nǹkan kan ní yíyáyàn tí ó fàǹfà nìkan wá bá wa. àgbẹ̀rẹ̀ yáyà lówó tàbí nǹkan míì tó yàtọ̀ sówó ní yíyáyà tí ó fàǹfààní wá bá wa. nítorí anabi wa sallallahu wa sallam wọ́n ní wọn kọ̀ fún wa ní ní yíyá yàn tí ó fa àǹfààní kan wá bá wa ànábì pọ̀ fún wa o. bẹ́ẹ̀ sì ni ẹnu àwọn kù lórí gbogbo níta bá yá yàn ìṣòwò ni àbí nǹkan míì ní yíyá yàn tí fa àǹfààní kan wá àǹfààní rẹ̀ rìbá ni. bí àpèjúwe kẹ́nìkan kó ti bá wa sọ̀rọ̀ kó ń bọ̀ wá yá nǹkan kan bí owó àbí nǹkan míì. mọ̀tọ́ wa dé sí ọba pé ọkọ̀ ti bá ní já ẹrù gí ẹ̀yin tí ń bọ̀ wá yáwó lọ́dọ̀ yín àtàwọn ọmọ yín ẹ̀wọ̀n á ń gbìyànjú àti kógi wọlé lóde lónà bá kúkú bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní bá ń fa igi wọlé tí ọba ti tówó tó wá yá ni ẹ̀bá ti láǹfààní àti jàǹfààní igi tí ń bá yín fà wọlé tó ẹ taaro owó tẹ fẹ́ yá sàǹfààní kọ́ba yín kógi wọlé lọ́fẹ̀ẹ́ nù eléyìí ti délé. lórí owó tó fẹ́ gbà lọ́dọ̀ yìí kọ́lá kó ṣe iye tó gbà náà ni ọ̀dà padà òfin ọlọ́run bọ̀ fara mẹ́yàn jẹ. pàtó wá bàbá yá ni lówó àfẹlẹ́kùn a ti fi léun gbogbo ara láti mọ̀ pé rìbá lélẹ̀ yẹn jẹ́. mọ̀ ṣùgbọ́n sàlẹ̀gàrà tí ọba ọgbọ́n ọmọdé ń rìbá ni. bóyá olówó yìí lórí wípé ilé tá a kàn lákàtì wọlọ́kàn yòókù rìbá ni. gbogbo ń tá a yá ni tá a yá ní yíyá tó fàǹfà níkan wá bá wa èèwọ̀ ni o kò tọ́ òfin ọlọ́run. nínú àpèjúwe ọlọ́ọ̀tún ni kẹ́nìkan tẹ́ ń jọ ń gbélé ó ti gbómi ó ti gbómi ọkà kaná ṣùgbọ́n àsìkò tí oníkóhùn ó gbé olùbọ́ sí ìyàlẹ́nu ló jẹ́ pé ọ̀wọ́ olùbọ́ tó sẹ́kù lé kò lè tó rò lọ́wọ́ á ní ẹ̀dá kan yá mi lélùbọ́ ẹ̀ sì yá lélùbọ́ ẹ̀mọ́ tí wọ́n bá ti yá wọ́n jẹ àní rò mọ́ èyí tẹ́ yá àní rí mọ́ torí yíyá yẹn ní nǹkan oní àníká fi tí ó ṣèyàn láǹfààní sọwọ́ sí nígbà tó ń bùkátà rẹ̀ táwa tá a ní àti ní bùkátà sí pé bọ́ba ti lò tán kọ́dà irú rẹ̀ padà tí ìdá ayá ọba nírú rẹ̀ kọ́dá yìí rẹ̀ padà ìtumọ̀ yíyá yẹn ní nǹkan nù. ẹ wá ya lélùbọ́ ẹ ya lélùbọ́ agolo mẹ́ta ṣùgbọ́n èlùbọ́tà yìí ya èlùbọ́ yìí kìí sì tọ́ da kìí sì tọ́ da sakpati sakpati báyìí ní rinu abọ́ wọn bá rò tán àtìké lùbọ́ ilẹ̀ ti rìn máa ó ti ń bu ẹ̀wọ̀n á sọ fún pé wọ́n ti ọba dágbádá olùbọ́tọ́ da hánrán ló gbé wá o ẹ̀yin yálé tí ọ̀dà kó lè bá àfidé ìtọ́dá padà haram nínú òfin ṣẹ̀ríà. torí ẹ̀ gbogbo ń ta ayáyàn tá a tara rẹ̀ gba àǹfààní kan tá a yáyàn tí nǹkan yẹn fáǹfààní kan wá bá wa rìbá ni kọ̀tọ́ torí ẹ̀ àgbọ̀dọ̀ yára ẹni lówó àbí nǹkan kan kálíbà àfi gbọ̀pọ̀ àtìgbọ́dọ̀ ya lówó kálíbà àfi sàǹfààní kan eléyìí iná lọ́ta bá cooperative cooperative tí wọ́n ń dálẹ̀ àwọn kan tí àwọn kì í ṣe mùsùlùmí cooperative tí wọ́n ní pé bọ́ọ̀ bá yá ẹgbẹ́ lógún ẹgbẹ̀rún ọ̀làǹfààní láti fi yá ogójì ẹgbẹ̀rún ṣùgbọ́n ní ọjọ́ bá san ogún ẹgbẹ̀rún tiẹ̀ ń bẹ́ ńlẹ̀ o àti sọ̀rọ̀ àsọ̀rọ̀ bí lẹ́yìn o ti yẹgbẹ́ ní ọjọ́ bá fẹ́ gbà ń bọ̀ bá fẹ́ kú lẹ́gbẹ́ lọ́gbà ó sì tún fún ẹgbẹ́ ní notice bí oṣù mẹ́fà owó lọ yá wọn o kì í ṣe pé àwọn yẹ ọ lówó láì yẹ láì jẹ́ pé wọ́n yá wọn lówó o àmọ́ owó tiẹ̀ tí wọ́n yá wọn bí ìgbà tí èèyàn fi èrí ni ìgbà tí ó tún á gbìn inú kàga ló gbìn sí. so ìwọ yá wọn lógún ẹgbẹ̀rún àwọn fi yá ológójì ẹgbẹ̀rún wọn á ní àwọn ń já ń àwọn lọ́wọ́ ni ìwọ gba ogójì ẹgbẹ̀rún ṣùgbọ́n nígbà tẹ́lẹ̀ bá dá padà ẹgbẹ̀rún mẹ́tàlélógójì ńlọ́dà padà àbí márùnlélógójì. tòǹgbà tó ti pé àwọn olófin kan tí wọ́n mọ̀ àwọn sáwọn òkú agbárí iná ló lówó owó lọ́la agbárí ní ara ti pẹ́ sí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ lomi ìmù kó tí bàtà ti sọ̀rọ̀ alẹ̀. àwọn kan wá gbé a èlé mẹ́mẹ́ àwọn hàmànà ok ayẹ pé káwọn náà kúkú dá cooperative ti Islam sílẹ̀. kí wọ́n á ní yàtọ̀ ẹ̀rí pé ọ̀nà táwọn sì ń gbà náà làwọn ìyàtọ̀ rẹ̀ wà nínú àbájáde nì àwọn náà ní wọn náà ó gbogbo ẹgbẹ̀rún lẹ̀ lápẹjù ẹ kó o lè bá àfi láǹfààní àti ya ogójì ẹgbẹ̀rún ṣùgbọ́n àsìkò tí wọ́n bá owó padà ogójì ẹgbẹ̀rún gérégé náà lọ́dà padà láì tẹ̀lé kan sí i wọ́n ní èdè dáhùn fi pè ní Islamic cooperative nìyẹn nítorí pé kò sí èlé ń bẹ̀ àwọn àwọn àmọ̀ wípé ó lé kọ́bọ̀ ó lé sísì nìkan kọ́ ní máa sanwó délé nínú ṣẹ̀ríà. Yeah nítorí pé tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó abala àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yìí òun náà lọ tàbá nǹkan ìpè ní Islamic cooperative nítorí wípé ní àtètè kọ́kọ́ ṣe ìwọ́n ti kọ́kọ́ yá ẹgbẹ́ lówó náà ó ti yá ẹgbẹ́ lówó ogójì arúgbó ẹgbẹ̀rún ọ̀yá ẹgbẹ́ ni èyí tí wọ́n wá yá wọn ló mú ọ lè ṣàǹfààní àti yá ìlọ́po rẹ̀ àbí wọn ṣe yẹ lómi jẹ ọ̀yẹ́gbẹ́ wọn ò sì fi lọ lómi jẹ ìsọmọ ẹgbẹ́ tó ń jẹ mùsùlùmí tí ń bùkátà tó sì ní njọlẹ fi dúró wọn ò ní yá ọ wọn ní ẹni tí ọba ti dá sí àwa náà lè parí ẹjọ́ dá sí wọn lábẹ́ òfin ṣẹ̀ríà ọ yá wọn lówó ni wọ́n wá yá wọn díẹ̀ kó lè bá àfi rí púpọ̀ yá ó ti di sálafán jarra naf'an ó ti di owó tá a yá yẹn tó fàǹfà ní wàá bá ní òfin sì sọ pé kullu qardin jarra naf'an fa huwa riba gbogbo owó tá a yá yẹn tí owó yìí fàǹfà nìkan wá bá wa orúkọ rẹ̀ ní kíni rìbá èyí ò jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀rù torí ẹ̀ kẹ̀ jáwọ́ ń bẹ̀ kẹ̀ túbá ojú ọba ti dá kò dá náà ló kọ rẹ̀ á àdúró èèyàn ti ń ṣe ẹ wá sọ pé dá sọ́lọ́ ló ní ẹ sí tẹ́lẹ̀ náà àdúró èèyàn ti mutí fa àbẹ́ẹ̀ wọn ni à ń sì sọpọ́ tí ọ̀dà ìwọ náà sì ń pẹ̀lú aṣọ púpọ̀ dá ó wò wó iye èèyàn ti mú ẹ̀yà dúró yẹn ti ń ṣe é kú ó ọ̀ka iye wọn bí wọ́n pọ̀ dé wọ́n tẹ́ lọ́ọ̀kà ò lè rí kà kò sì dá náà ni ẹ̀yà dúró yẹn ti ń ṣe wèrè nídìí Ọ̀ṣun Òṣogbo tí wọ́n ń bọ́ tí wọ́n ti wá pọ̀ tó yẹn wọ́n sì nà á tí kú lórí ẹ̀ iná tààràtà ni torí di eléyìí pípọ̀ èèyàn kọ́ ló máa ń sọ nǹkan di ńtọ́ da àìkò tó nǹkan wọn wọ́n sì ló máa ń sọ di ńtí ọ̀dà ṣùgbọ́n lọ́pọ̀lọ́ àwọn èèyàn ẹ máa rí sẹ́yìn ọkọ̀ bìbà nídìí nǹkan kan wọ́n ní ah kíní yìí ọgbọ́dọ̀ jẹ́ nǹkan gidi o àwọn ti gbà wípé tó pọ̀ jù nínú àwọn èèyàn ó ronú lọ síbi tó da torí ẹ̀ kíní kan cooperative yẹn tọ́láńkì bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní kẹjá wọn bẹ̀ kọ́ tọ́. bákan náà bá mi wà láàyè jóòzó báyìí ọ̀nù wa sálẹ̀. bákan náà èèwọ̀ ni o pé ká tajà fún yàn ká sì papọ̀ mọ́ yíya lówó á fún pẹ̀lú yíya lówó. torí pé Ànábì sallallahu alaihi wa sallam nínú àdéhìí tó gúnrégé wọn ni láàyè ìlú sẹlẹfọn wọn bẹyẹ kọtọ o káyà ni lówó tajà fún ni lákòókò kan náà ẹyà lówó o tún tajà fún ó túmọ̀ sí pé ẹ̀ta méjì ní kókó láyé kan náà báwo ló ti lè ṣẹlẹ̀ onáà ní ká ta kátà bàtà àtẹ̀wò fún yàn aago àti fìlà lápèjúwe mọ́tò àti lé lápèjúwe ata fún yàn àní ata mọ́tò yìí fún ọ àti tún ta lé yìí méjèèjì ní mílíọ̀nù méjì àti mọ́tò yìí àti lé ata fún ọ ní mílíọ̀nù méjì lórí wípé a lọ la títí ìparí sùn kó o fi sanwó wọn. kí wọ́n sọ wá tà fún un wọ́n lọ ta mọ́tò fún wọn lọ tálé fún ọ títà lù ó sì tá fún lórí wípé yọ sanwó wọn níparí oṣù kò sí ìrọwọ́ san kọ́ wa ní jẹ́ ń ra mọ́tò yìí lọ́wọ́ rẹ wọ́n náà lọ ta mọ́tò àti wọ́n lọ ta mọ́tò àti ilé fún un kótó wa lọ ọwọ́ ara mọ́tò lọ́wọ́ rẹ̀ ní mílíọ̀n kan ọ̀ra mọ́tò lọ́wọ́ rẹ̀ ní mílíọ̀n kan ìwọ wá san mílíọ̀n kan yẹn fún un wọ́n ló ní mọ́tò fa wọ́n o sì lọ́ọ́ ta mọ́tò àti ilé fún un ní mílíọ̀nù méjì ó tún di pé ó kó sílé ó bẹ̀rẹ̀ sí ní kun mọ́tò ọlọ́ra mọ́tò lọ́wọ́ rẹ̀ ní mílíọ̀nù kan ọwọ́ kówó rẹ̀ fún un. tóṣù bá tán èlò ló wọ́n sọ fún ọ yóò san mílíọ̀nù méjì fún ọ tóṣù bá tán mílíọ̀nù méjì ni wọ́n san fún ọ. ó ti kọ́kọ́ fìgbà kan ta lé àti mọ́tò fún mílíọ̀nù méjì. kó tó di kọ́kọ́ ìdá ó tún lọ ra mọ́tò padà lọ́dọ̀ rẹ̀ àbótí ẹ̀ ti kẹ́yìn dà ọba tó pè tún mọ́tò rà lọ́dọ̀ rẹ̀ òkú mílíọ̀nù kan ti mọ́tò fún. lórí ike yóò máa sanwó gbogbo ẹ̀ pọ̀ níparí sùn àti kọ́kọ́ ta mọ́tò àti ilé fún ní mílíọ̀nù méjì àwa padà tún yá mílíọ̀nù kan àbẹ́ ìfúra mẹ́wọ̀n àta mọ́tò àti ilé fún ní mílíọ̀nù méjì àwa yá ní mílíọ̀nù kan torí pé wọ́n ra mọ́tò lọ́wọ́ rẹ̀ ní mílíọ̀nù kan a sì sọ pé tó sì bá parí èlò ní oko fún mílíọ̀nù méjì ajẹ́kó ti ta mọ́tò àti ilé fún náà ó tún wá padà ya ní one million sọlẹ yìí wọ́n ń pè ní bẹyẹ ọ̀hún wàsálà nígbà tó ọmọ pọ̀ fẹ́ ta mọ́tò mọ́ kí ló lò ilé nìkan ni ọ̀rà gbàǹgbé mọ́tò àbúrò wa sọ pé mo ti ta ilé àti mọ́tò fún ẹ kó tún wá padà lọ ra mọ́tò lọ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ kó tún kówó rẹ̀ ní lọ́wọ́ sẹ́yìn pé owó tó kó fún yín ọ̀yà mi títà àti yíyá mi lówó ti pàdé mẹ́rin torí ẹ̀ anabi wa sallallahu alayhi wọ́n kọ̀ fún wa o. torí pé ń ṣe lẹni tó ta ọjà yẹn. ó dàbí ìgbà tó ṣe pé àti tọ́tà àtòwó ló kó fún ẹni tí ó rajà lọ́dọ̀ rẹ̀. ọ̀tàlẹ́ àti mọ́tò fún ó tún yá lówó. nígbà tó tún bá pín pé mílíọ̀nù méjì tó ń tẹ ọ̀sán padà sí owó ilé àti mọ́tò ni àbí owó ilé àti one million tó ń tẹ̀ ya abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ tí owó ilé àti mọ́tò nítorí pé ọ̀rọ̀ alẹ́ àti mọ́tò ní two million lórí pé ẹ̀sán owó fóun tó sùn wá parí ṣùgbọ́n pété olùkó sùn parí ìwọ yìí kan náà ló tún lọ ra mọ́tò padà lọ́wọ́ rẹ̀ ó kó one million fún ọ sọ pé ń tà má ó kó one million fún kó o ti ra mọ́tò lọ́wọ́ rẹ̀ tètè sùn bá tán ṣé mílíọ̀nù méjì jẹ́ ọ̀sán owó ilé àti ni àbówó ilé àti mọ́tò àtòwó tó yá. torí ẹ ẹ̀sìn Islam ní pọ̀tọ́ ò kátàjà fún yàn kátúnyà lówó kátàjà fún yàn kátúnyà lówó ọ̀tọ̀. ọ̀tọ̀ tó wà nínú òfin ṣẹ̀ríà níṣẹ́ ọ̀tá mọ́tò fún yàn wọ́n ta fún ní one million ẹni tó sì ra mọ́tò yẹn lódodo kì í fi mọ́tò ló ní ìdí kì í fi mọ́tò ló ní ìdí owó gan ló ní ìdí wọ́n ta mọ́tò fún ní one million ọwọ́ apàdà wa tún mọ́tò rà lọ́wọ́ rẹ̀ dípò kọ́ ya ní one million ọlọ́ta mọ́tò fún ní one million ìwọ tó ọ̀tá fún náà ló tún wá padà wá túnra lọ́dọ̀ rẹ̀ ó mú ló túnra tó bá jẹ́ pé ètò túnra mílíọ̀n kan ni àbó ní ní mílíọ̀n kan kò sí mọ́ṣíkìlà ń bẹ̀ mílíọ̀n kan lọ tà fún igbó wọn sanwó fún ọ lẹ́yìn ìgbà báyìí ó sì ti mọ̀ pé alákùnrin yẹn kì í ṣe mọ́tò lónìí owó ló ní ṣùgbọ́n ò ní yá lówó ọgbà láti ta mọ́tò fún ni kó wọ́n lọ tà á wọ́n bá ti rówó ńbẹ̀ kó fi gbọ́ bùkátà rẹ̀ sásìkò bá sàtò pọ̀ sanwó tiẹ̀ ìwọ tó wá tà fún kan náà ló tún gbẹ̀yìn lọ́ba wọ́n á sọ pé tọ̀ tó ti rẹ́ni amọ́tò yẹn ni ah, ìrẹ́ni rà á ọ̀dà tí ìrora lọ́dọ̀ rẹ̀ èrè mórí tá a tà fún ọ one million náà ni ọ̀dà sọ́ọ̀sà seven hundred. sọ̀sẹ́mi pé ó ti mú un sí ó lè ta ọjà tó rà ní one million ní seven hundred thousand láti gbọ́ bùkátà rẹ̀ bọ́fọ́ tó ti pé ńgbà tó bá dáwọ́ padà fún lówó gbọ́ mílíọ̀nù kan ní ọ̀sán. sábà sílẹ̀ haram nínú òfin ọlọ́run pàápàá jùlọ tó bá ti pẹ́ni tó tà fún náà lọ́padà lọ́tún rà torí pé rìbá ni ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀yà ní seven hundred thousand wọ́n fẹ́ fi gba one million òkú yé wa àwọn olówó máa ń da lọ́gbọ́n bẹ́ẹ̀ owó lọ wá wá gbọ́dọ̀ rẹ̀ kọ́ yá ọ wọn àlọ ò lè yá ọ àbí tó bá ara léyìí kọ ra léyìí láwìn kó tún tà bọba tún tà ó rò ó tàn wá ó sì san owó tó ń padà fún lẹ́yìn ọdún mẹ́ta wọn àti kọlọ gbélé yẹn lọ ń ten wọn náà òsì tí ó wò pé ah five million mo ní ilé yìí ten million ah wọ́n bá tẹ̀ rí ta nítorí tuntun sí àwọn nǹkan míì bàbá gbalé lọ ní àtọ gbalé lọ bàbá wọn ẹni tí ọ̀rọ̀ alẹ́ ò rí wọ́n yin owó rẹ̀ wọ́n ná okùnkùn kó wá lílọ wọn la rí tààrà bọ̀ bàbá olóhùn bá tún rání sí ọ pẹ̀tọ̀ sẹ́yìn ti rí lẹ́yìn tàbí ẹ̀ sí rí ta láti rí ta ah ó láti àṣẹ òsì ìrówó tó ń wá ẹbí rí ọ̀rọ̀ àwọn ajẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí mi ọ̀rọ̀ àlọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wà tó ṣe pé owó lo ní ṣèmi ò ní lè ra ten million yìí o yẹn kó six million fún ọ wọn lọ kí five million péré náà ló ní ìdílé fi gbé wàhálà tì ọ lọ́ba gbowó lórí pé ten million ló fi san ọ ilé rẹ ti padà sí lọ́wọ́ o ní bàbá ọ̀daràn yẹn o so six million lọ́ra lọ́wọ́ rẹ o ten million ni wọ́n wà fi san tẹ́lẹ̀ ìrìbá nínú òfin ṣẹ̀ríà ìrìbá ni nínú òfin ṣẹ̀ríà kọ́tọ́ ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀hún abọ́ ó lọ́wọ́ ra lóhùn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kàkà kọ́ọ̀rọ̀ àní ten million tó ń ta fún ọ yẹn. ó lè wọ́n rà eleven million kò sí problem ọ̀dà púpọ̀ wọ́n rà ní eleven million ọ̀dà púpọ̀ wọ́n rà ní twelve million ọ̀dà púpọ̀ tó bá rà ní iye tí wọ́n rà lọ́wọ́ rẹ̀ àbọ̀ rà ju bẹ́ẹ̀ lọ tontugbo náà ló gbé dúkìá yẹn fún ọ náà ló tún ra ẹni tó fẹ́ eléyìí wọ́n ń pè ní atawarruq nínú fúnfún islam atawarruq ìyẹn ni pé sọjà di owó fún mi sọjà di owó fún mi ọjà tó ta fún mi kọ́ lè mi fẹ́ owó mọ̀ ń fẹ́ sọ́dọ̀ eléyìí òfin ọlọ́run ọba ó tọ́ kọ́tọ́ kọ́tọ́ náà kátajà fúnyà kátó wà gbowó yíyá kátó fi kún un èèyàn àgbẹ̀ pé àbẹ̀bẹ̀ èèyàn rí ni èèyàn rí báwò èèyàn rí báwò wọ́n ta bàtà àti fìlà fún ọ lọ́gọ́rùn-ún náírà ó sì tún padà wá ra fìlà lọ́gọ́rùn náírà ó kúrò fún ọ. adẹ́kun ti yẹ ọlọ́gbọ̀n náírà nù. bàtà nìkan lọ́tà fún ọ bàtà nìkan lọ́tà fún ọ ó wá tún yọ ọlọ́gbọ̀n náírà bàtọ́jọ́ bá pín tọ́ọ̀bà sọgọ́rùn-ún náírà padà fún tó wọ bàtà àti fìlàní abúlé bàtà lásán àti owó tó yà ọ kò yé o lè má dá wàhálà lẹ̀ táwọn èèyàn máa kanra wọn lágbo lórí táwọn gan ọmọdé torí ẹ̀ ọlọ́run bá ó sì lé wọ̀. وكذلك ما قارن السلف من إجارة أو كرام مثلا تعبان يا tí ìyá nǹkan lò wá pẹ̀lú ẹ̀ ìyá nǹkan lò sanwó ẹ̀ ọ̀yá yẹn lówó ọ̀yá yẹn ní fifty thousand naira o tún wá háyà lẹ́kùn. o ti háyà lẹ́kùn o tún háyà lówó. ọ̀yá lówó ọha yà ya fún ọ̀yá lówó ọ̀há yà mọ́tò fún gbogbo lè yàtọ̀ ọkọ̀ kan lẹ́sìn yá lówó kó o bá tuntun kí wọ́n á háyà lé fúnra yín háyà lé fún sanwó lé bàbá fẹ́ yá lówó yá lówó ní yíyá tá a máa sanwó rẹ̀ rí rẹ́ǹtì nǹkan òun náà jọ káràkátà bó tilẹ̀ jọ pé nínú káràkátà gbogbo nǹkan lára gbogbo nǹkan lára níjọba ara torchlight ẹni tó ta torchlight fún ọ nísọ pé ẹran àlóbi tán náà ni o ẹni bá ń bàjẹ́ o wọ́n bàbá kí ni jẹ́ à ń àwọn ojú kan kí ló kàn bàbá àìmọ̀ sọ látòkè kọ́ máa sọ mọ́lẹ̀ kílọ́kọ̀ ebi wo diẹ ló ti gbà. so nǹkan ara tọrùn tọrùn ni níbi rírà mi ṣùgbọ́n tí wọ́n yá yẹn lò dáàsanwó ẹ̀ àǹfààní rẹ̀ wọ́n yá wa àǹfààní rẹ̀ ni wọ́n yá wa. ní ìsọ̀bá ara tó flight ní ìsìn tó ti kú mẹ́rẹ̀ tó lu aago kẹ́nìkan wá rà ẹni tó tààgùn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ebi wọn ti rà á lọ́dọ̀ rẹ̀ ìsanwó ẹ̀ wọ́n á yọ nílé gbé wọ́n yọ gíláàsì kan gbé kọ́ ọmọ sanwó ẹ̀ wọ́n sábà kó ń lo agbóǹdì rẹ̀ pé ta ni ó ra lé o ta ni ilé wo ah, ṣé wọ́n rẹ́ǹtì ẹ̀ ní ìyá ah, ẹ̀mí òfin àwọn ti sanwó ó ti dìde kí ló di tiẹ̀ àǹfààní kó o sun bẹ̀ títí tó wò ó rè tó tán ni. pèlè yẹn ibi tí wọ́n ti jọra wọn ni pé a nǹkan fún yẹn ọwọ́ àánú káràkátà àtà nǹkan fún yàn ọwọ́ àánú tààrẹ́ ṣùgbọ́n nínú káràkátà gbogbo nǹkan láta àtòhun àtàǹfààní rẹ̀ ṣùgbọ́n nínú orí rẹ́ǹtì àǹfààní rẹ̀ lásán láta àtà o. sọ ìdí nu náà fi sọ pé a ò gbọdọ̀ rẹ́ǹtì nǹkan fún yàn kó tún á yá lówó. fíkí bá wa mọ rẹ́ǹtì mọ́ṣíìnì yìí fún ọ lórí five thousand naira lọ́sàn-án fún ibi tó fẹ́ gbé lọ mọ iye ọ ní lórí pé five thousand naira lọ́sàn-án lórí ibi tó fẹ́ gbé lọ. oṣù tó wá sọ pé ń gbà mọ iye ọ five thousand yìí. ní ọjọ́ ìbá sanwó padà èlò ní ọ̀sán ten thousand five thousand owó machine five thousand kuma owó ètò ya àbíkọ́jọ́ ike ńgbà tó ya ó ti sọ five thousand gbígbà tó wá gbowó ẹ tún ní mo yọ ọ ajẹ́ ike ẹ rẹ́ǹtì ẹ háyà nǹkan fún ẹ sì tún ya lówó owó tó san ẹ tó lẹ́ yá ní ọjọ́ bá dìjà tẹ yọ̀sẹ́ síra yín èèyàn lò lówó tó jẹ ọba ta owó kíni owó mẹsìnì tó àyà fún ni àbówó tó yà kẹ o kọ́kọ́ àyà mẹsìnì ní five thousand nígbà tó tún á sanwó mo tún á yà tó hmm. wọn á sọ pé mo àyà mẹsìnì lọ́dọ̀ ni mo ti sanwó èmi ọmọ owó tó tún béèrè mà tó <laughs> nígbà tó o kó gbọ́ torí ń tọ́pọ̀ ápò ojú máa ń ṣe nìlọ. mo sọ wá mi sọ kí lè kọ́ ní fífi sí. oṣù tó yáwó náà ni. tó o túmọ̀ sí pé ńgbà tó jẹ́ pé náà ni ó san òun náà ni ó ya ìwọ ti ṣe é ya lórí pé wọ́n padà sanwó. àbí òye pé òun tó yá mẹ́sìnì iná ló tún gba owó lọ́wọ́ rẹ̀ tó padà ya lówó. kí ló dé tẹ̀ jẹ́ ọmọ lọ́nà kan wọ́n yá ọ lórí pé àwọn ìlówó rẹ̀ ọ̀sán gbọ̀ kí wọ́n ti rí kọ́ yọ owó orí háyà tó háyà tán bó ti ṣe ń gbà tá ìgbà kó tún ní ọ̀yà eléyìí tó bá sílẹ̀kùn wàhálà ó lè má ṣe pàdé bọ̀rọ̀bọ̀rọ̀ torí lẹ́yìn rẹ̀ kọ́ ọmọ bàbá lérò wípé bàtà bá ti ní tọ́ba yáyàn ní nǹkan ní yíyáyàn tó fáńfà ní wàá bá ní kọ̀tọ́ bàbá ti tó sàlàyé ike gbogbo yíyáyàn ní nǹkan tọ́ba pàdé pẹ̀lú títà nǹkan fún yàn kọ̀tọ́ bàbá tó sàlàyé pé yíyáyàn ní nǹkan tọ́ba pàdé pẹ̀lú rírẹ́ǹtì nǹkan fún yàn òun náà tó tọ́ kéèyàn má bàa wá lérò pé sáà ah, ni máa yára ní nǹkan mánu tí ẹ bá fẹ́ yáwó ní sáà ni yá ni tí ẹ bá fẹ́ yọ ọkọ sáà ni yá ni ìyẹn fẹ́ yọ oúnjẹ sáà ni yá ni bàbá wa ti eléyàn dànù pẹ̀lú wípé wàsálẹ̀fù jẹ́ ìzọ̀n ìyá ni ní nǹkan gbowó ni bí nǹkan mí ni ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà kódà ń bẹ nínú àwọn sẹ́ẹ̀rì téèyàn máa fi wá ti súnmọ́ lọ. gbẹ́gbẹ́ ni tí ìbùkátà mu tí òfin tinú tó fi wá bọ̀ pé ẹ dákun ẹ̀yà mi yé báyìí ẹ dákun ẹ̀yà mi ní oúnjẹ tó má ti róúnjẹ máa sán àmọ́ ike dájúdájú bùkátà ló ti. gbogbo ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn ó ní kò ní kò sẹ́ni tí máa wù kókó bí èèyàn ní kankan. ẹ̀yà àbàwọn tó jẹ́ pé wọ́n ń ṣe bára yẹn tí bára tó ti di àti ẹ̀mọ́ bá ti lè wí ó ti di kòkóńkò mọ́ ọlọ́run yìí ti kọ́ dẹ́wù mọ́ ọlọ́run fẹ́ẹ́ wù sí bọ́ dànù kòkóńkò sí gé dànù àwọn tó ń ṣe bára tí bára ti di kòkóńkò mọ́ ọlọ́run tó ò lè bílẹ̀ àwọn ànìtìjú ti kú lọ́rọ̀ wọn tó lójú tí wọ́n ti fọ́ ẹni ọ̀rẹ́ ti lójú lójú tì irú àwọn wọ̀nyẹn àwọn ni ò ní tìjú nígbà tí ń gbá tẹ̀lé ọ bí mọ́tò náà lọ wà àtijọ́ gbá tẹ̀lé ọ ẹ̀rọ kìnìkà ọmọ ṣe kìnìkà kìnìkà òní ṣe kìnìkà kọ́ ọ̀sá lè fún un wọ́n máa ṣe sàlámà lẹ́kùn lábàájì tẹ́ pé bọ́ bá rí ọ tí òwá jẹ́ báràká tó fẹ́ ṣe ká tí sálámà sí ọ pé kí wọ́n dání. wọ́n máa sálámà sí ọ bí ìgbà tó wà aláàjì ẹ̀yìn ni mo kí sàlámà lẹ́kùn alẹ́kùn sàlám ọ̀dà ní ìsìn yìí ẹ dákun òun bára ni o ẹ̀fọ́ oníkìní kan o oníkìní kan o subhanallah wọ́n sọ̀rọ̀ àti gíláàsì sókè fa kí mọ́ pariwo dọ̀ọ́láàmù tí yóò síbẹ̀ yóò tún máa họjú ní ibi gíláàsì rẹ̀ abẹ́ ẹ̀gbọ́n tí mo rí ni abẹ́ ẹ̀gbọ́n àlọ́ọ̀bọ̀ ó túbọ̀ sí pé àwọn àwọn eléyìí ìdíjú ti lọ́rọ̀ tiwọn. parí ọ̀rọ̀ ó ní من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت nínú táwọn èèyàn bá nínú ọ̀rọ̀ táwọn anábì tó síwájú ti sọ ọ̀nà bọ́ọ̀ bá ti ní tìjú o tọ́ba wù ọ̀nì ọmọ àti bọ́ọ̀ bá ti ní tìjú tọ́ba wù ọ̀nì ọmọ àti torí ẹ̀ ló jẹ́ pé ẹni tó lójú lójú máa ti tó ṣùgbọ́n ẹni tí èso ń bára tí èso ń fọ́ one nine tí n kò lè sọba fìrí sẹ́nìkan wọn á bá yín tẹ́ẹ̀sì kájàmbá mọ́ lọ́wọ́ rí tí wọn ò sì fi máa sọ̀rọ̀ rẹ̀ pé ń jàmbá ẹ̀rọ kí bùkátà ló lè wa o ẹ má yẹ̀yẹ́ rẹ̀ o ẹ má yẹ̀yẹ́ rẹ̀ tẹ́ ẹ bá ní ẹ̀yà ẹ wá yà pẹ̀lú ẹ̀mí pé ẹ sì ràn lọ́wọ́ fọmọ ẹ̀yà yín mùsùlùmí ẹ gbà ládàá tó pọ̀ lọ́dọ̀ lọ ẹ bá wá yín ẹ sọ̀rọ̀ tó dáa sí i. ẹ fọ̀rọ̀ tó dáa ẹ fi tù nù ẹ má parọ́ fún tètè fún o ìwé táwọn èèyàn máa dá láwùjọ èyí à bá ti bí àná lẹ wá ni hmm? tó bá ti wá lọ́la ṣe èyí à bá ti bí àná àná náà ni àná ní ojoojúmọ́ ibẹ̀ ni wá lánàá náà wá ti lọ lówó àwọn tó ń ṣe bẹ́ẹ̀ yẹn táwọn náà máa rántí o ìjọ títí wọn náà dé o bí wọn ò ṣe sàánú bẹ́ẹ̀ ni wọn náà ní rẹ́ nìkan sàánú rẹ̀ káyá ni nígbà táwọn òbúkátà rẹ̀ káfi sọ sẹ́ni tí ń bùkátà rẹ̀ nínú sẹ́ẹ̀rì tó gàdà nínú sẹ́ẹ̀rì tó gàdà wọ́n mọ̀ ayé abibi sólóore o tí yá nǹkan lọ́dọ̀ èèyàn tí yáwó lọ́dọ̀ ẹni tó yá pẹ́ẹ́fẹ́ ẹnu gbàdé ń tọrọ kọ́ yá òun lọ́mọlúwàbí rẹ̀ pín tó bá ti tẹ́lọ́ ráì ẹ̀ mọ̀ lásán ẹ̀ mọ̀ ló lè ní ọ̀dájú burúkú yóò tún máa lérí ránṣẹ́ kẹ́ ẹ sọ fún gbogbo fún wa níbẹ̀jọ́ mi sùn àbí bẹ́ẹ̀ kọ́ ni èèlò gan lówó náà <laughs> subhanallah àwọn kan àyà tí wọ́n ti yí púpọ̀ nínú ká dára. ìgbà ń sọ̀rọ̀ fifty thousand nípa èèyàn ló ṣe five million. ok ìyẹn ní kíkọ́ náà bá ara yẹ o lè ní ọ́. sẹ̀wọ̀n fún àwọn abibi tó lóore ń àwọn ní máa dín òre. ẹni tó tó yáyàn lówó tí wọ́n ṣe bẹ́ẹ̀ sí a sọ̀rọ̀ bí èèyàn ra bí èèyàn ń fa ìyá gbolẹ̀ kó wọ́n kú wájú ẹ̀ kó kọ́ ọ bá fẹ́ kó kú torí òun ti ṣe irú ẹ̀rí kábàámà bẹ́ẹ̀ ni àwọn ní máa jẹ́ kí ilẹ̀kùn orí ó tì sáànù sáànù òfin sẹ́kù mà àbọ̀sẹ́kù ní ìsìn pàápàá nàìjíríà ti wà yìí sọ́sẹ́kù sọ́dọ̀ àwọn kan kọ́ síbi iṣẹ́ wọn wọ́n ní ojú àánú ti fọ́ ti kà ló. ìyẹn ni kí àwọn sàánù títí títí àwọn èèyàn fọ́ ojú ìka lọ́wọ́ àfò àwọn ti dájú báyìí. bẹ́ẹ̀ ni nígbà táwọn èèyàn bá jẹ́ pé ẹni tó yẹ kó o fi dáadáa kó o fi pàdé rẹ̀ àìdá ló fi pàdé ẹ̀. èèyàn yáwó lọ́dún yẹn ń sì lọ sáàbù òfò sí i. ẹ àní kó kú bí ọba ti ní máa wò dọ̀ ọ́ tẹ́lẹ̀dẹ̀ ń wò báyìí. ìyẹn ni kókó má lè béèrè àtẹ̀kọ̀kọ̀ kùnjọ́ lọ́wọ́ tó lóun láyàwó béèrè báyìí kọ́ máa pọ̀ ẹ̀jẹ̀ ní tí èkó àwọn kàmọ́tù. tó wọ́n máa wá fún ṣe bàtẹ́ ní ẹlẹ́ni jẹ́ ọyẹ olówó ní bá dáadáa ló ṣe fi ọ̀wọ́ sì ń wá bó ṣe kẹ́lẹ́mọ̀ ṣe ọrùn rẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀ńtọ́ yára lówó kọ́ tó ná yára lówó tuntun lọ sáàgùn sí kọ́lọ́ mẹ́jọ lè tán torí tó fi dúró ọ̀hún wọn níye púpọ̀ ọ̀wọ́n tayọ owó tó yá bóyá bí lọ́kù mẹ́wàá òun mọ̀ á sáàbò sí kíkọ́ máa rí san má tó o sì ti dá mẹ́ta wọn kí tásìkò táwọn ata bá pé tí ẹ̀ bá rí san nǹkan bí tòní ẹ̀sìn kí bùkátà tó bá mú yàn èèyàn ní mọ̀ ìgbà tó gbé dúkìá rẹ̀ gan sọnù wọ́n gba one million ó gbé nǹkan ten million kalẹ̀ wọ́n á sáàbò sí ọkọ̀ ọmọ bàrí san torí ẹ̀. النبي صلى الله عليه وسلم وفي هواء كثر آلافا وإن من استطاع منكم أن ينفع أخاه فليفعل يعني كان ينوي ثم أني أقول لا تسمى يعني لنفع قوي أسيو بين إنه حديث النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفث الله عنه قربة من قرب يوم القيامة أنا يعني كامي رب لك كيف فجوك قروف مسلم لا يبي هنا هو فجو يبي الله أبو تتولي لك بيك فجوك قروف هنا إنه فجو جاب عند القيامة ومن ستر مسلما ستره الله ẹnikẹ́ni tó bá sì bo mùsùlùmí láti rí ọlọ́run bò náà láti. tòìdí nì tóbi yẹ pé tó bá wà nǹkan wá yá lọ́dọ̀ rẹ tó o bá ní mọ́tà wọn. ayé ti bàjẹ́ àwọn èèyàn ọ̀dà ṣùgbọ́n dájú pé tá a bá tijú torí káwọn bàa ráwọn èèyàn bú ọ̀pọ̀ àìmọye ẹni rí ní ọ̀kọ́já tá à ní ráǹfààní àkiri. báyìí ti ṣe burú tó wọn láàrin ẹgbẹ̀rún èèyàn àtúnlẹsẹ láìrí èèyàn márùn táwọn ṣe fọkàn tán tó sábàárín gbogbo wọn ló ti burú èèyàn márùn kọ gbogbo ayé ti bàjẹ́ adẹ́kùn wọn náà ọ̀nbẹ́nu wọn náà ti bàjẹ́ ti balùmọ̀ ìwọ́gun ò ṣe yá lówó sọlẹ́ ìtumọ̀ sí pé ká má jẹ́ kí ojú àánú ọfọ́ mọ́ alọ́ kájẹ́ni tí ó tún máa sàánú ìdíjà gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ní kíkà máa fi rora wa wò àyà afẹ́ tó bá ti kú àmọ́ tó bá ń bẹ lókè pẹ̀ yìí à àdáhùn oríṣiríṣi ń bẹ tọ́júkọ́ olóró tabua nílùú yín o lè bọ́ sí ipò tó yẹ kí náírà márùn-ún ju agbára rẹ lọ lókè pẹ̀ yìí náà láì tí kù láìpẹ́ o máa lọ síbìkan kọ́ ọmọ rí báàgì rẹ tó gbówó sí mọ́ àbápò rẹ tó kówó sí àwọn kan tó dájú wọ́n ti rẹ̀ dànù wọ́n rẹ̀ lọ bísí o ti ní kọ́ mú owó bá ní ọ̀rọ̀ ra mú wọn náà bá ti pé tọ̀ a ah, ẹ̀ ń ṣe rí àwùjọ bíi lẹ́ẹ̀ ẹ̀ ìwòye yìí tún ti dé wọ́n bá lọ mọ́sálásí yọ̀dá fún ẹ̀ràn mi lọ́wọ́ kódà bó ṣe yíyá ẹ̀yá mi mo fi ń dáhùn lójú nígbà tí wọ́n bá fi rí irú ọdún òní lọ́sẹ̀ tí ń bọ̀ owó yẹn sẹ́yìn lọ tọrọ ọdọ lójúkówó ń bẹ́ńlí àwọn bá máa yín mú síra wọn bí wọn náà ṣe máa ṣe kéèké ni ẹ yọ dá lóhùn bí wọn ti máa ṣe nu bá ẹnìkan bá lójú rẹ sojú ẹni ọlọ́gbẹ́ àdín ni ẹni tí ọba ti jàǹbá tẹ́lẹ̀ náà yọ lọ wá bí ó ti sojú rẹ sí etí wọn náà ṣe ẹ òkòtò ọsọ iná lọ padà wá torí ẹ kájẹni tí ọ lànà ọdà púpọ̀ ọdà púpọ̀ kama yára wa ẹni tó bá jẹ tó jẹ gbé ara rẹ ló ṣe o ara rẹ ló ṣe because ẹni tó lówó yọ gbowó rẹ bí o bá gbà lá yọ gbà lá ṣe yá wọ́n ló ṣe ra rẹ torí ẹ anabi sallallahu alaihi wasallam ni ẹni tó bá yá dúkìá onídúkìá tọ́lẹ́mì kó wọ́n san ọlọ́run bá san ẹni tó bá sì yá dúkìá onídúkìá tọ́lẹ́mi pé òun ní san ọlọ́run ní jó rí san tó lè di wàhálà fún lọ́la òkèèyàmù torí ẹ̀ gbogbo gbèsè tá a jẹ ẹjẹ́ àwọn náà láti san o bìkọ́ tá a bá fi lè lọ́ọ́ kú pínrín ó ṣe é ṣe kọ́ yẹ pé àwọn ọmọ tá a fi lẹ̀ àwọn ó tún dájú jù wá lọ tí gbogbo èèyàn wàá tò pé bàbá jẹ àwọn lówó màmá jẹ àwọn lówó tó ẹni tí màmá bá jẹ lówó lọ bàbá fi tọ́ lọ bá màmá mi ọwọ́ ìtàn subhanallah sẹ́wọ́n pé ìwọ ni wọ́n kú bá torí pé inú àdìsí anábì sallallahu alayhi wa sallam wọn ni nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì nínú sàárè rẹ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ ni onínísìmí títí tí wọ́n fi san gbèsè wàláyé wàhálà láàyè torí ẹ̀ ẹ̀jẹ̀ alákọ̀ọ́lẹ̀ ọ̀rọ̀ yíyá nǹkan nù bọ́ ọba yá nǹkan owó ní kíní kan kọ́ọ̀lẹ̀ bọ́ ọba sì rí san fagilé mo ti san jọba yìí ètò òkè rí san mo ń gbìyànjú pé ń san kọ́ọ̀ fún mi san kí n tó kú àwọn ọmọ sọ ọbẹ̀ tó jẹ́ tọ́ba ìwé òun ti gbọ́dọ̀ dínà lọ́nà tó gbé tọ́ba ti kú wọn ò ní lẹ́sẹ̀ máa túlékún tó rí lábẹ́ ẹ̀gbẹ́ lábẹ́ ẹ̀rí rẹ ni gẹ́gẹ́ bá nàbì tó fi kọ́ wa àkọọ́lẹ̀ àsọọ́lẹ̀ kálukú kó fi sábẹ́ gbèrí ẹ̀ ẹgbẹ́ yẹn bá ti di pé tọ̀ wọ́n parí náà nu wọ́n bá ti gbé pílò sókè báyìí wọ́n bá ń tọ̀ kọ́ lẹ̀ náà nù. ẹni tí wọ́n jẹ ẹni tó ti ọ̀wọ́ náà kọ gbogbo ẹ lẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù sì jẹ́. wọ́n ní wàsálẹ̀fù jẹ́ ìzọ́nfẹ́ kólé ṣayì wọ́n ní gbogbo nǹkan pátá iná ni àlè yáyà gbogbo nǹkan tó bá ṣe é rà tó ṣe é tà gbogbo ẹ̀ la lè yá yẹn nítorí ṣe é rà tó ṣe é tà gbogbo ẹ̀ la lè yá yẹn eléyìí túmọ̀ sí pé o ò lè yá yẹn lápá rẹ̀ torí wọn yẹn tà wọn yẹn rà ibi ẹ yọ ẹ bá sọ ọmọ kó lò bọ́dún mẹ́ta kó ọba ọdá padà pé kí ni o ti dọjọ bẹ́ẹ̀. bákan náà o ò lè yá yẹn lẹ́dọ̀ rẹ̀ torí wọn kì í ta ẹ̀dọ̀ wọn kì í rà gbogbo tó bá ti jẹ́ ara wa àgbọ̀dọ̀ rà àgbọ̀dọ̀ ta gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ náà ni wọn kì í yáàyàn tọ́ọ̀bà bóyàn ló bóyàn nítorí kò tọ́ka rà kò sì tọ́ka tà èèyàn rẹ wá ń sàárẹ̀ wọn á ní wọn nídìí ẹ̀jẹ̀ kọ́lọ̀ fún wa lálàáfíà ẹ̀jẹ̀ tí wọn ní wọn nídìí yẹn so àwọn hospital wa làwọn ní àwọn ti tà yẹn. ó burú kọ́ ọ̀tẹ̀ jẹ ṣùgbọ́n kò burú tó pípọ̀ rẹ̀ jẹ ó burú pípọ̀ ọ̀tá àmọ́ kò burú tó pé kọ́ ọ̀rá ẹ̀rọ akara gidi atẹ́ ọ̀bá rọ́nà mi àfi kọ́ ẹ pé náà ni tó kẹ́ni bá gbẹ̀mí lẹ̀ ẹni tó ta ó burú kọ́ ọ̀tá kò burú tó pé kọ́ ọ̀rà nígbà tẹ́ bá bùkátà rẹ̀. tọ́ torí ẹ̀ nǹkan tí wọn kì í tà tí wọn kì í rà èyí yáyàn. tó bá fẹ́ bùnyàn ní nǹkan kan lára rẹ bíi kídìní rẹ ọ̀fẹ́ bùnyàn méjì ló ní ọwọ́ ayọ̀ kan ògùn kò sí tó burú mbẹ́. àmọ́ ọ̀tá àgbẹ̀ one million five kékin lórí nǹkan tà haram wọ́n wá bùn nígbà tó bùn wọ́n á bùn ọ ní ten million wọ́n bùn yín o o sì retí kọ́bọ̀ wọ́n á bùn ten million kò sí problem torí ẹ̀ ẹni tí wọn kì í rà tí wọn kì í tà a kì í yáyàn torí ẹ̀ o lè yáyàn níyàwó rẹ o. torí wọn yẹn ra àwọn yẹn ta o torí ẹ lọ́dọ̀ àwọn kan ní nàìjíríà ń bí gbàdáwọ̀ lẹ́sìn islam wọ́n pàdánù wọ́n máa yá yẹn yàwó wọn. nígbàdàn ọba lò tán kọ́ dá padà àwọn olùbílẹ̀ máa ìyàwó sálejò bá bá wọn nígbà tí wọn mẹsì sọ́njú wọn kì í rà tí wọn kì í tà á lè ṣe kíni á lè yáyàn. إلا بالجواري gbogbo nǹkan tá a lè rà tá a lè tà là a lè yáyàn wọ́n ní àyàfi àwọn ẹrúbìnrin àwọn ẹrúbìnrin àwọn ọmọge àwọn ọmọge tí wọ́n ń tà àwọn obìnrin tí wọ́n ń tà tí wọ́n mú lójúgun tí wọ́n mú wọn lójú ogun irú àwọn eléyìí àwọn eléyìí ò lè yáyàn o wọn yáyàn láwọn eléyìí o nítorí káwọn bá jẹ́ pé ọ̀yá wọn pé kí wọ́n máa lọ bá wọn ti ránù ẹ mọ̀ pé Islam ó di gbogbo ọ̀nà ránù ò lè yáyàn lẹ́rú ọlẹ́rúbìnrin lọ́dọ̀ ọ̀hún ànitọ̀ ọwọ́ ọ̀rẹ́ mi mọ yẹ ọlẹ́rú yìí kọ́ lọ sọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ à ah, a'udhu billah ọ̀yá mi tọrùn fẹsẹ̀ kí ló tó kù zina bẹ̀rẹ̀ ni torí islam ọ̀gá àyàfi tí ẹrúbìnrin yẹn tó wà kékeré tọ́kẹ́ búrú ẹ̀gbọ́n rẹ̀ ti ti máa wọn ò lè bárù rẹ̀ lò ṣùgbọ́n láyé sìn kò dájú pò tọ́ ni kò dájú pò wà bẹ́ẹ̀ láyé jọ̀nù ní ìsìn nínú àwọn ìwé ìròyìn lójoojúmọ́ ni wọ́n ń pè jáde bàbá ọ̀daràn kan ó kí ọmọ ọdún méjì mọ́lẹ̀ bàbá òfò kan ó kí ọmọ ọdún mẹ́ta tájọ́ ń gbélé mọ́lẹ̀ ó fi tìrẹ́ bọ̀ tán kíníkà bàbá mi gáàdì kan ó rá àwọn ọmọ sùkúlù mọ́ àwọn ọmọ ọdún márùn márùn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n táwa ló tún kù ta ló tún kù sẹ́yìn pé kò tí ì tó ẹni tí wọ́n bá pinlẹ̀ ṣe yáyà à ẹ wọ́n ní ọ̀dà kíláàsì pé ẹni tí a fẹ́ yá yẹn tá fẹ́ yá lọ́mọ ọ̀dọ̀ ọba tí obìnrin kọ́ pípa lè yá ni a lè yá lẹ́rúbìnrin a bí ayé ìsìn kọ́ àwọn kan wọ́n kàn wọ́n ní géè àwọn ń fẹ́ láabi tí wọ́n ń tọ̀nà orí ibú ọkùnrin ń fọkùnrin obìnrin ń fọbìnrin tó ti gba ayé kan báyìí. nàìjíríà wọn náà ń ṣe òfin kan wípé láíláí àwọn ò lè fara mọ́ kọkùnrin ọkọkùnrin kóbìnrin ọfọbìnrin nàìjíríà ti wà yìí ó takò ẹ̀sìn ó takò gbogbo àṣà tẹ́lẹ̀ ńkọ́ tọ́wọ́n á lọ ṣe interview pẹ̀lú àwọn ẹ̀sẹ̀ ń hùwà àbàjẹ́ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n ní kí oníwèé ìròyìn ọ̀dà fún kọ́mọ́tò àṣírí àdúgbò táwọn wà àtìlé táwọn ń lò ó wọn à wọn kí ni kí ládùn tẹ̀ ń gbà nu ọkùnrin wọkùnrin ẹ̀yìn ẹni láabi amúkaburú ọ̀sọ̀kalẹ̀ sórílẹ̀-èdè kọ́mọ̀sì kú kọ́mọ̀kú ń bẹ̀ mà ẹ ṣe bí òmìnira tó bá wúyàn ń bọ̀ ló ti rí bàbá alábàbákù rẹ̀ wo ni ń gbọ́kùnrin lò gbogbo olú alájú òfò òyìnbó yìí náà nípa òyìnbó tó yẹ kó ẹranko lásán ìsẹ̀mí ẹranko mẹ́ẹ̀ ìsẹ̀mí ẹranko ajá làwọn ń ṣe níbo lòyìnbó kó sí tí ìlànà ẹ̀kọ́ wá sí lu àgbà tí gbogbo ẹ̀ wá sọ òyìnbó tẹ̀ ń fẹ́ gbọ́n níbo lòyìnbó kó sí òyìnbó àgọ̀ tí ìfọwọ́ sí kó bọ́tà sẹ́nu ọwọ́ ọ̀gbẹ́ni ká ló fi máa lábọ́tà àmọ́ ń gbàgbọ́ gẹ́gẹ́ bí Ibn Khaldun ti ṣe sọ ni ó láwọn èèyàn tí wọ́n bá sọ dọ̀lẹ́ látàrí pé wọ́n mú wọn sí àwọn èèyàn dánú tara wọn rò máa nípa abó làwọn tó máa sáyé àfi kí wọ́n máa kọ́pí kọ́pí ẹni tó mú wọn lẹ́rú ebi náà la rí tọba ara wọ jàlábí ààrẹ ọba ti yọ mí kan ọ that local man is coming bó ló ti lókà gbàdúrà sí ìdòkùn mọ́rùn bí ajá Mr. Jack onígbà tó bá jacklaize ọ̀rọ̀ ara rẹ̀ wọ́n ṣe wọ́n tó gbà kọ́ lajú. òyìnbó ẹranko gidi ìbò tí ó bàjá wá tí ó máa tí ó gbélé ìyàwó rẹ̀ lórí kọ́ máa bá sùn àbí tó náà yọ̀ sí tí ó yọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ pé òun fẹ́ dán wò àwọn ẹranko káwé kí á lórí lára wọn tí ń wọ̀ kí lórí lára wèrè tí ń wọ̀ tí wọn náà fi kọ́ fẹ́ dán wèrè wò níjẹta mẹ́yẹn ní France àbá nàgàní adúlọ̀ yẹn jáde tí wọ́n ń ṣèwọ́de tako tó lórí orílẹ̀-èdè wọn fẹ́ ṣe lófin ipò nǹkan wọn fi kọkùnrin ọmọ kọkùnrin kóbìnrin ọmọ fóbìnrin ẹ̀rú gbàjọba náà báwọn èèyàn tó jáde ti pọ̀ tó wọn làwọn ọmọ fún wọn lè pọ̀ tó bá àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn òṣòfin náà nítorí àwọn ti sàdéhùn fáwọn èèyàn fún tó ń yàn àwọn wọlé báwọn fi ọwọ́ sí pé kọkùnrin ọmọ kọkùnrin kóbìnrin ọmọ fóbìnrin. tòsí tí ìpẹ́ kò tí ì jìnnà Washington àti state kan lamẹ́ríkà kọ́lá kò tí ì tó oṣù kan àwọn náà láwọn dìbò fáwọn faramọ kọkùnrin ọmọ kọkùnrin kóbìnrin ọmọ fóbìnrin káwọn sì máa mú gbóǹbí kíbi tó bá ti wà wọn. ẹ wò yìí ẹni tí wọ́n gbọ́ pọ̀ àwọn wèrè lásán kí wọ́n á nì náà lẹ́sìn máa sọ pé tí wọ́n kàn wá ti lọ Amẹ́ríkà Amẹ́ríkánà tí wọ́n á ti lọ London Londona ah! ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò ẹ wá lọ mọ́kà wọn ẹ mọ́kà ni wọ́n wá lọ ẹ̀rí nǹkan mẹ́ ọlọ́bi tí káàbà wà níbà kí á lọ wà London irọ́ lásán àkọ́rí kọ́tù jahannamiya ojú ọ̀nà jahannama lásán tó ń torí di eléyìí báyìí tẹ́lá tóbìnrin lẹ̀ náà kíkọ́ lọ ẹrú ẹ̀fílẹ̀ fóbìn ẹ̀wọ̀n kí láyè sìn gbogbo wọn ti yẹra pa àyù ẹ̀kọ́ ni ó lè jẹ́ kí obìnrin ti ń wóbìn lọ fi ní nǹkan bá ti wàlá ìsẹ̀mí ẹranko lọ́pọ̀lọpọ̀ ń sè tọ́lọ̀ ti ṣe wá léèyàn àwa máa fẹ́ bí ká di ajá bí ká dẹranko ọlọ́mọdé ọpọlọ ti wo dorí kodò torí di eléyìí kò burú kéèyàn ṣàǹfààní lọ́dọ̀ àwọn èèyàn orí sí mi àmọ́ ní ní tó dá wa lójú pàǹfààní kí á ṣe pé gbogbo tẹ́nìkan máa ti ń ṣe iná ló sì ti dáa à ó lò láàkà rẹ mánu ó lò láàkà rẹ mánu torí ẹ ní ọba rí tó dáa lọ́dọ̀ òyìnbó ni kò mú o ètí ọba dáa dẹ́rù wọn lù wọ́n gbá àyà ni o kódà lárúbáwá ìjọba dáa nù sí sí wọn ni ó mú etí ẹ̀ bá dáadáa ru wọn lù wọ́n gbá yà kátó wá kó ìbò lásán káfíìn banza sọ́kè ó yà gbẹ́ ìgbẹ́ndì rẹ̀ ìtọ́nu ṣòkòtò wèrè gbogbo ọmọ ọrùn nira ẹ̀ ẹ̀yin náà fọpọlọ ọ̀rọ̀ wò kó ṣòkòtò ru wọn ọmọ ọrùn. torí ẹ̀ ló ṣe kọ́ yẹn tẹ́ ń ra àlòkù òyìnbó yẹn ẹgbẹ́ kìíní kan gbàǹjo yẹn tó ọlọ́wọ́ sáànù yín <laughs> ẹ̀ tó sì ò rìn bàbá tó tẹ̀ yín láfún tapatitapati lórí nǹkan rẹ̀ ló lọ. wò sì ní béèrè pé ní mú yín fi ni torí ẹ̀ ọlọ́run náà wà lọ ká lọ lè máa gé yáàdì tuntun ká máa pé lọ́kùn ọba ara àbúrò máa ń ọlọ́dà kò mọ̀ pé tí wàá ń yà o ọba àtúndì lè dètò àná sí o ó kò sọ nàìjíríà dín lélẹ̀. sọ̀rọ̀ ilé ìjẹ́bù ṣe jẹ́ mbẹ́ o ìjẹ́bù ṣe jẹ́ mbẹ́ o kódà wọ́n tún kó pátá wá <laughs> níbi tí nǹkan tún wọ́ sí i pátá fa ẹ̀yin náà ibi tẹ́ ẹ ti rí pé a ti gbàgbà kúgbà á pọ̀ jù wàlúwà àti gbàgbà kúgbà á pọ̀ jù ní ìsọlá tó bọ̀ dé yẹn ni máa lu pátá kan kí wọ́n sì ń fọ́ gbogbo gbà bọ́dá yẹn wá fura pé òní pátá ni máa wọlé kí n mọ owó <laughs> nífẹ̀ẹ́ wọ́n ti bọ̀dá rẹ̀ tọ̀ mọ́ ah, bó wà lélẹ̀ ìsáàmù subhanallah ó túmọ̀ sí pé ẹja fòpin sí i àwọn aṣọ tuntun tuntun wà lọ́jà tó ẹ pípọ̀ wọ́n wọ́n bọ̀ ọ̀ràn ẹ̀wọ́n náà masha Allah la quwwata illa billah ọjà ló ti jẹ́ mẹ́rin. ọ̀dà ẹ̀kújá tó ń bì pẹ̀lú ọgbọ́n máa tẹ̀síwájú láti bì ẹ ọlọ́wọ́ bá kó fún alágbọ̀nyé tó péye nínú ẹ̀sìn wa kọ́rọ̀ wa lọ lórí àti máa fi tá à ń gbọ́yé sí wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa an astaghfiruka kootu. الله أكبر الله